ọ̀rọ̀ tó kí àwọn àfà kan máa mú wá hmm. bóyá àbí ìsinmi ò bóyá sí ìdàbí lọ sí lálàáfíà wọn ni ọ̀nkù ànábì tí ó lọ máa ó jẹ́ tó lọ máa ń ṣòwò tó máa mú ànábì dání lọ ọjà nígbà tánàbì ṣì kéré wọn ní yẹ̀wù tí kan wá sọ fún ẹnìyẹn wá rìnrìn sí pé ọmọ tó mú wáyé kì í ṣe ọmọ tó lè máa mú wá sọ́jà pé ọmọ tí ó dúró kìkì ni tó sì máa ní èrò sẹ́yìn náà àwọn àfáà ẹ̀ wọ́n máa fi ọ̀rọ̀ yẹn back pé tí ó bá rí ìnà fún yàn pé èèyàn lè gbà á gbọ́ ṣùgbọ́n kẹ̀yàn ṣe àdúrà. alhamdulilayi wa salatu wa salam ala rasulillah ti kọ́kọ́ dáhùn pé kò ní sọ́lẹ̀ wọ́n bá rí ìrìn burúkú sí ẹ̀ kó kò fún wọn láàyè láti sọ kálẹ̀ tó sọ́nà ní àárín ìdàní èèyàn á dẹ̀ fúnra sí àtàrù jẹ bá a ti ń ṣe yẹ̀wò àgbàgbà láàárọ̀ àti ìfìbàárọ̀ ilé ìpínlẹ̀ ní ojú ìṣèlú yẹn ti ilẹ̀ òmíyà tó ní bá ń sọ lọ́wọ́ mọ́sùn báyìí bọ̀ irun bá kí gbogbo àwọn mọ́tíkẹ́tì nínú òkè tí oríṣiríṣi tá a gbọ́n ṣe yẹn lẹ́yìn ọ̀hún ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn àwọn afáyẹn máa ń sọ àwọn ọ̀rọ̀ ọ̀nà méjì lọ̀rọ̀ wọn máa ń pín ọ̀rọ̀ míì tó jódodo ṣùgbọ́n wọ́n ó lo ọ̀rọ̀ yẹn síbi tí ò túmọ̀ láti bá ìfẹ̀nu ara wọn. ìgbà náà ọ̀rọ̀ yẹn òdodo wà náà ẹ̀ kò ní jẹ́bọ́rọ̀ yẹn ṣe rí wọ́n fi ànábì ní àbẹ̀fọ́ọ̀lì ti ṣe àbúrò bàbá ànábì ó máa ń nínú ìrìn àjò tó ìyà tó wẹ́wọ̀ ní yẹn wọ́n ń ṣe ẹnìkan ní bàhírọ̀ bàhírọ̀ tó rọ́ọ̀hì kí mo bàhírọ̀ yẹ̀wú ìkanú àwọn àwọn sọ fún ọkọ̀ ànábì kó mọ̀jẹ̀kọ́ tó dá padà kí wá ṣe pé ó rí ìran ó rí kùrukùru báwọn èèyàn pè ní cloud ẹni tí ò bá mọ kùrukùru alẹ́kùn lẹ́ṣùjò ṣùgbọ́n àwọn Yorùbá sì òpinya díẹ̀ láàrin kùrukùru àtẹ̀ṣùjò orí tó ṣì jìbò ànábì ó ti wà nínú ẹ̀kọ́ wọn wípé àwọn ànábì ọlọ́run ọba o kùrukùru máa ń ṣíjì bò wọn lórí bí ẹ̀ṣújú máa ń wà lórí wọn láti ṣíjì bò wọn òyìn lòun rí ó tó wáhùn pé ànábì ọlọ́run ó dẹ̀ ti wà nù síra àwọn fún ànábì ọlọ́run kan ń bọ̀ àmì yẹn lórí àbúrò bàbá ànábì dẹ̀ ní kìí sáfà ẹbọ ni wọ́n ń ṣe ń lu wọn kò lẹ́kọ̀ọ́ yẹn ẹ̀kọ́ yẹn ló wá pé

kí ni mo pè wárọ́kọ̀ ọ̀rẹ́gbẹ́ni wáraka wárọ́kọ̀ yẹn ó ní kọ̀díjà tó jẹ́ ìyàwó ànábì lọ bá nígbà tí mọ̀lẹ́kà yọ sánàbì ya ayu almudassir ya ayu almuzammil zammilu ni dáṣọ bòmí dáṣọ bòmí wárọ́kọ̀ wá sọ pé ẹni yẹn ànábì ọlọ́run tó bá sì ti di pé ọlọ́run gbé dìde láti gbé òṣìṣẹ́ tó bá wà láyé oúnjẹ kan náà àwọn lẹ́yìn tó ríran kò ríran ó ti wà ní àkọọ́lẹ̀ àwọn yẹ̀húdí mọ̀ wípé mọ̀lẹ́kà wà mọ̀lẹ́kà lórí yẹn tó ń bà lẹ́rù yẹn kìí ṣe àlùjànnú bẹ́ẹ̀ náà ṣe máa ń béèrè béèrè nígbà náà bá dáhùn gbàgbé bá ríran ṣùgbọ́n ẹ̀kọ́ ẹ̀kọ́ wà hmm. ṣẹ̀rí àti ṣàlàyé ẹ̀kọ́ tí wọ́n tó wà yẹn ẹ̀kọ́ tó ṣù bí bá rán ní ẹ̀kọ́ rẹ̀ ti wà báwọn bá ti tẹ̀ báyà àwọn òòrì tí tó tẹ̀ yẹn ááyà tí wá nínú kùránì tó sọ pé èèwọ̀ ni ọ̀rọ̀ tí wá lórí látòrí àhán ànábì tó sọ pé àràámù ni torí pé tó ń bẹ̀ lọ́wọ́ yẹn ó wà nígbà rí ànábì ànábì rí ànábì rí ìwé ṣe haramu ni ọdúnwó tó ń yẹ̀wò tó ń fàṣọ tẹ́lẹ̀ yẹn ànábì sọ pé kí ni haramu ni tó bá mi tó ó yàtọ̀ sí ti àwọn wárọ́tọ̀ ó yàtọ̀ sí ti ta ni bàhírọ̀ ìmọ̀ bó ṣe wá ń sè é tó ọlọ́run kó ṣàánú wa tó dàbí ọ̀rọ̀ tí mò ń sọ láàárọ̀ inú ìlú ọ̀rọ̀ àbú rẹ̀ rà tó mọ wàrà ìbó wà ní súnmọ̀ wà ní hadith ok ẹnì kan sọ báyìí láti ní kùrìsí yìí ni kò máa kà ní orí ìràn kankan ní òfọ́ọ̀mù ẹ̀ dàírẹ́ǹtì ó ti wà tàbí àmọ́jú sọ̀rọ̀ láàrin ọ̀sẹ̀ àbú rẹ̀ rà tí wọ́n ní kó máa ṣọ́ ibi tí wọ́n kó zakat ìdìsítìrì jákàtì torí bàbá arúgbó kan tó wá ń jí ẹ̀ẹ́dẹ́gbá ti sọ̀rọ̀ ẹ̀ tó wá ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé tí ó bẹ̀bẹ̀ òfilẹ̀ ń jọ́kì jọ́kì jọ́kẹta tó ní dandan tó jẹ́ tó ń kọ ní kìnnìkan tó bá ti mọ́ dé kùrì ní ọlọ́run ó là lọ́wọ́ ṣẹ̀tọ́n agbára òní kan tó sọ àti arákùnrin kan tó ń sábẹ́ dínà rẹ̀ báwa ṣe ń sákòókò ní ṣùgbọ́n yóò dé tó wá ti dàárọ̀ yóò ti dínkù tó wá aṣọ dábìnú tó wá rí kìíní kan tó dàbí ẹranko èèyàn ní ọ̀nà àbájọ̀nù tàbíńbà tó di ọwọ́ ẹ̀mú ló dàbí ọwọ́ ẹranko tàbí ó wá sọ fún pé kùrìsì yìí tó bá ti ń ṣe ṣe kọ́kọ́ dẹ́rù la yẹn pé àwọn àjẹ̀nú kan mọ̀ sí pé kò fẹ́ tó burú tó nínú wọn kò sí tó kàn òun tàbí kó tó wà bọ̀rùn pé tó bá ti ń pé kù sí yìí ẹ́ ọlọ́run ó là ní ìsọdí tó làdí ìdí àti ṣe sẹ́yìn ó wà nínú ṣoṣo bí mo gbìyànjú lásán pé sẹ́yìn kan wá dé ní ìdánimọ̀ ká kù sí yìí ẹ̀rí nìyẹn nínú súnmọ̀ àmẹ́bí ni ẹjọ́ wa fẹ́ sùn lálẹ́ tó bá ka ayá tó kù sí yìí ọlọ́run ó yàn olùṣọ́ kan tì ọ́ láti alẹ́ yẹn tó oṣù yẹn títí sílẹ̀ ó fi mọ́ yóò máa ṣọ́ ẹ̀. amọ́nà rọ̀ṣùlù ló parí àyà tó wà nípa amọ́nà rọ̀ṣùlù lọ́n ti là títí débi lọ́gbà náà láti ẹ̀sán dé parí yẹn. ànábì ni ó ti tó ẹ ó tó fún ọ bá fẹ́ ìṣọ̀lálẹ̀. ṣe ọ̀nà sáà so àwọn ò wá máa lo tiwọn yẹn wọ́n á máa lo nǹkan aláàbì fi wé haramu tiwọn lójú ìkankan náà nítorí báwọn èèyàn ní mọ̀ ìyẹn là ń pè ní atẹ̀mù yìí kí mo pè to differentiate between what looks alike but they are not same ẹni tó wá science education eh? differentiation quantification classification tó bá lè fẹ́ ṣe ẹgbẹ́ ọ̀dọ́ sọ fún ìrìnlẹ̀ àwọn kankan wà tàbí gbọ́dọ̀ ṣòpinya nípa òǹkà a lè mọ̀ wọ́n yàtọ̀ síra wọn àwọn bàbá wa náà mọ̀ àwọn igi kan máa ń jọ àwọn ṣùgbọ́n wọ́n sọ pé eléyìí ewé rẹ̀ báyìí ló ti rí ewé èyí tó jọ yẹn báyìí ló ti rí àwọn míì ó jẹ́ pé èso ẹ̀ ni wọ́n fi mọ̀ àtewé àtepo bákan náà ló fi èso ni wọ́n fi mọ̀ ìyàtọ̀ àwọn míì èpo igi yẹn ẹ̀yìn ní òrí ara ara ẹ̀yìn ní òrí rí ara ara mọ̀ tó bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn nǹkan tó jọra wọn yẹn ẹni tó lẹ́kọ̀ọ́ ló lè ṣòpin ìyá ẹ̀ ṣùgbọ́n tí ò bá lẹ́kọ̀ọ́ wọn ó dàrú mọ́ lójú you know in chemistry hydrocarbons gbogbo wọn oríṣiríṣi ni wọ́n alkane yàtọ̀ sí alkene ó láìsọ̀ sí alkyne ẹgẹ́sì ẹ̀ saturated hydrocarbon tí yàtọ̀ sí unsaturated yóò kókí ní classification ni wọ́n yóò mú yàtọ̀ síra wọn so irú ẹni téèyàn bá jẹ́ àfàṣù náà tí ó mímọ̀ tó jìnkì àwọn nǹkan ní ó dàrú mọ́yàn lójú èèyàn nílé ṣe tẹ̀lé ilmul Faruq nínú fíkìú so àwọn kí ẹ̀ pé yóò fi lọ fún ilé nǹkan jọra wọn ni kìí ṣe kan wà ní ṣòfin yà ní so àwọn àbá yẹn máa ń lo kìíní ẹ̀ mo ti wà ní ilé rí pẹ́nìkan pè mí láti mọ́ọ̀sì wọn tí bàbá kan sọ pé ọ̀fọ̀ pé ó bá ṣẹ̀rí àmọ́ ó dẹ̀ lọ ń ju àbí ìlú ìjùbá náà sọ pé kẹ́límọ̀ tọ́ yìí pé ọ̀rọ̀ tó dáa ó wá gba ọ̀fọ̀ yẹn pé ọ̀rọ̀ tó dáa ni kó wọlé. tí ẹ bá gbọ́ ọ̀fọ̀ yẹn nínú èdè Yorùbá ọ̀rọ̀ yẹn àwọn nǹkan tó ń sọ ọgbà ó dẹ̀ lọ ju àdínkù ṣé ẹ mọ̀ pé ọ̀fọ̀ ti ní ìtumọ̀ èyí tó rọra sọ yẹn tá a sọ pé ó dáa a jẹ́ pé wọ́n lọ ṣe wọ́n lọ gbogbo kí ni ọ̀fọ̀ a sì mọ̀ pé mo ń kódà àwọn èèyàn wọn ní mọ̀ tó yàtọ̀ wá láàrin ọ̀fọ̀ àtàyájọ́ wọ́n kó pọ̀ ó ní wọ́n sọ pé gbogbo ẹ̀ náà ló wọlé tó má dìgbà ẹnìkan kákan ẹ̀kíní tún ẹ̀ka kò gbọ́ bàtí gbọ́ tún yẹn ní kò burú ìyẹn dàbí tí wọ́n sọ pé òbúrú yẹn dàbí ìwúre lédè Yorùbá wọ́n pè ní ìwúre làdúà èdè lárúbá làdúà kábẹ́lọ́hún ìjì rẹ̀ bẹ̀ àwọn bàbá wa ò lo ìwúre yẹn o mo rò bó ti yé ẹ̀rí pa àwọn ọ̀rọ̀ àná apá àti ọgbẹ́lẹ̀ yorùbá jọ wọn ò ṣe mistake tí wọ́n lo ìwúre fún àdúrà ṣùgbọ́n sẹ́ni yẹn ń ṣe ń dàbí ìwúre jọ náà pé ẹlẹ́dàá mo tún jí lóòrọ̀ yìí o jẹ́ kí n ṣe kí n bọ́ tó bá yá ìwúre yẹn bọ́ ó padà wọ́ ó ní òjẹ́ tí wọ́n lo gbólóhùn ìwúre bọ̀tẹ́ tó wú níjọ́ yẹn agbọ́rọ̀ yẹn lọ èèyàn gbọ́dọ̀ lè ṣe tẹ̀mí ìgbò pàápàá lẹ̀ yorùbá yẹn tí ò bá mọ̀ nípa àṣà ìṣàlẹ̀ yorùbá dáadáa tí ò bá ṣọ́ra ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan tó yẹ bọ̀ lèyàn sọ pé mú gbọ̀nyẹ́ gbọ́dọ̀ lè ṣòkun ìyá ẹ̀ ó dàbí ọ̀rọ̀ ajé ẹ pa ajé eré o ṣòye ẹ kọ ọ̀rọ̀ ajé o wọ́n ń pe kíní kan ní sociolinguistic ilimol ilimol ilimol loga al-ijtima'i ilmọ̀ lọ́gọ́ al-ijtima'i sociolinguist àwọn ọ̀rọ̀ tí wọ́n ta ń lò lánàá ṣùgbọ́n lónìí ìtumọ̀ rẹ̀ ti yàtọ̀ sí tí wọ́n lò fún lánàá irú ẹ̀ lájé ajé yẹn wọ́n ti kà sówó lónìí ẹ pàjèrè yẹn fẹ́ pa owó rẹ̀ ajé ò yẹn fẹ́ pa ò ṣùgbọ́n lánàá ìtumọ̀ rẹ̀ kọ́ yẹn ẹbọ lòun díẹ̀ tó fi dò nínú àwọn ẹlẹ́bọ èṣù gangan lájé ajé òkun fún ní sọ elégbèjì àgbó bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so owó ẹyọ wọ́n àárọ̀ kùtùkùtù wọ́n fọwọ́ kí wọ́n tó fọwọ́ kan owó ẹyọ jẹ́ àwọn tí wọ́n ń bọ́ gbẹgbẹ́ èṣù tí wọ́n rí gbà rẹ̀ sórí tí wọ́n kó sí lórúkọ ẹ̀ sí ajé nìyẹn wọ́n ń ṣe òṣà ajé yìí ó sì wà ní ìṣẹ̀lẹ̀ ìbá lọ tó bọ́ ìṣẹ̀tọ́ bọ́ dáadáa ajé wọ́n wọ́n bọ̀ ọ̀rẹ́yàn wọ́n bọ̀ ajé olúkòso yẹn ṣẹ̀tọ́ wọ́n bọ́ Àrùbíìdì. Láìpẹ́ ìjọ lọ òdò. Ọlọ́run ọgbọ́n. Àbàlá ìjẹ́ ìmọ́jú. Àwọn ọ̀dọ́gbẹ́ àwọn ọ̀dọ́gbẹ́ sílẹ̀ báyìí. Àwọn àtọ́kọ̀ àjọ kan já ẹ̀ so irú adé yẹn tó yàn bá mímọ̀ ní ọ̀bá mímọ̀ nípa ilé yẹn lẹ́nìkan ní kò ṣe nǹkan nǹkan owó nọ́mì ìrọ́ ìtumẹ̀ ó yípa so irú àwọn èèyàn àti muslim a máa ń sára fún lílo ẹ̀ nítorí ìtúrò tẹ̀ṣbí kámọ́ lọ kó sínú ojú yẹn tó máa dìgbà kó sínú ìrọ̀ bọ́ọ̀nárì ìtàwọn èèyàn bá lò ní ìsinyìí ṣùgbọ́n ẹgbọ́ ní òṣàánú wọ́lọ́ọ̀tàlá àlẹ̀ olùgbòrò yẹn yíwa díẹ̀ alẹ́gbùn sọ̀nà ṣe ọrọ̀ ajé yẹn báyìí ní ọ̀bá rẹ̀ ní ó gbòòrò ní ọ̀bá pé ẹ̀kọ́ ọrọ̀ ajé yẹn sọ ọ̀pọ̀ ọjà ọjà ọ̀pọ̀ ọjà ọ̀pọ̀

tí ìbá ti wá jẹ ìjọ wọ́n ti wá rò pé tí ẹ̀bá ń jẹ ẹran lọ ìjọ pẹ́ wọ́n bọ̀ sà ìjọ pẹ́ ẹran yẹn bá ti lè tó erin lè yóò kú <laughs> kò rí bẹ́ẹ̀ sáwọn